àwọn FBI lórílẹ̀‐èdè Amẹ́ríkà sọ̀rọ̀ o <laughs> lórí ọ̀rọ̀ ààrẹ aṣíwájú Tinubu ẹ̀gbọ́n tí wọ́n sọ ni wọ́n ní àti ìlé sọ nǹkan kan tàbí káwá kó gbogbo rẹ́kọ̀dù aṣíwájú Tinubu káwá kó síta kí gbogbo ayé mọ bó ṣe jẹ́ wọ́n ní àwọn ò lè sọ nǹkan kan ń pa ẹ̀ báyìí báyìí o People's Gazette àwọn ọmọ ló mọ̀ fi ròyìn àwọn ni wọ́n fi ta wípé èèyàn kan lórílẹ̀‐èdè Amẹ́ríkà ó mọ̀ lọ ẹjọ́ ó ní ó ní ó yá gbogbo rẹ́kọ̀dù tí ní ṣe pẹ̀lú ààrẹ Tinubu bó ṣe gbégbé ayé ẹ̀ nígbà tó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà ó yá ẹ bá wa fi síta o kí gbogbo ayé kí wọ́n ó rí i kódà wọ́n láwọn FBI sọ̀rọ̀ wípé àà àti ilé fi báyìí a lè fi o kódà tá a bá máa fi yóò jọdún twenty twenty six tó bá ṣeé ṣe tá a bá fi kí ló ṣẹlẹ̀ gangan ta ló pè wọ́n lẹ́jọ́ irú àwọn àṣírí wo ni wọ́n sọ wípé kí wọ́n fi síta kí gbogbo ayé kó látàrí ti eh, freedom of information <laughs> ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀ o kí n yànnàná fẹ̀yìn èèyàn wa bó ṣe lọ. ìròyìn kan èyí tá a rí o ní ìwé ìròyìn ojú òpó ìyẹn lórí afẹ́fẹ́ orí íńtánẹ́ẹ̀tì people's gazette tẹ́ ẹ bá débẹ̀ peoplesgazette.com ó wà ń bẹ̀ gbàgàdàgbàgàdà níbi tí wọ́n kọ ìròyìn ọ̀hún tí wọ́n kọ sí o níbi tí wọ́n ti sọ wípé àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò FBI lórílẹ̀‐èdè Amẹ́ríkà wípé àwọn pé gbogbo tó ní í ṣe pẹ̀lú rẹ́kọ̀dù ààrẹ Tinubu pé àwọn ò lè fi ìta báyìí pé àwọn ò kàn tiẹ̀ lè fi ìta pé tó bá wá ṣeé ṣe o báwọn ò bá fi ìta kí gbogbo ayé ó mọ̀ rí yóò yàjọ́dún twenty twenty six ọdún twenty twenty six yóò jẹ́ kí ló ṣẹlẹ̀ gangan o gẹ́gẹ́ bí ìròyìn èyí tó tẹ̀ wá lọ́wọ́ ohun tá a rí òun la ti gbọ́ wípé o arákùnrin kan mọ̀ ló mọ̀ lọ́lé ẹjọ́ hmm, ó lọ́lé ẹjọ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà wípé ẹ̀yin FBI ẹ jọ̀ọ́ mo nífẹ̀ẹ́ sí ẹ mo fẹ́ kẹ́ ẹ bá ń tẹ gbogbo ìgbé ayé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo rẹ́kọ̀dù gbogbo bó ṣe gbégbé ayé ẹ̀ nígbà tó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n ní àwọn FBI bá dá lóhùn o ta ló pẹjọ́ ọ̀hún Aaron Greenspan òun ni wọ́n porúkọ ẹ̀ o kódà wọ́n ní arákùnrin tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè amẹ́ríkà ọ̀hún ló jẹ́ public disclosure uh, disclosure activist òun náà pe arákùnrin ọ̀hún wọ́n ní àwọn tí máa ń jà fún ẹ̀tọ́ wípé gbogbo tí bá ń bẹ nípamọ́ ẹ fi ta kí gbogbo ayé orí èyí tó bá yẹ ká yé orí ẹ jẹ́ kí wọ́n rí wọ́n ní arákùnrin ọ̀hún òun ló lọ sílé ẹjọ́ o wípé ó yá mo ti fáìlì sùn tẹ́ bá ń fi gbogbo information rẹ Tinubu kí gbogbo ayé orí pé kí ló wà ń bẹ̀ ẹ jẹ́ kí wọ́n rí wọ́n láwọn àjọ FBI bá sọ̀rọ̀ wípé n tó béèrè yẹn ó lágbára àwọn ò lè fi í ta báyìí lọ́wọ́lọ́wọ́ o gbogbo ohun tó ní ṣe pẹ̀lú rẹ́kọ̀d gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìgbé ayé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nígbà tó fi gbé gangan lórílẹ̀-èdè Amẹ́ríkà wípé káwọn aláwọn ò tí ì lè fi ta wípé tó bá wá ṣeé ṣe o if possible táwọn ò bá yọ̀ǹda ẹ̀ síta kì í sọdún yìí kódà kì í sọdún tó ń bọ̀ wọ́n ní ó di ọdún twenty twenty six gẹ́gẹ́ bí ohun tí ìwé ìròyìn gẹ̀ẹ́sẹ̀ẹ̀tì tí wọ́n gbé tàwọ̀ bẹ́ẹ̀ bá dé orí wẹ́bsáìtì wọn ńbẹ̀ńbẹ̀ gbàgàdàgbàgàdà tẹ́ ẹ̀ bá sì gbàgbé oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń jáde o lórí wípé ìgbẹ́jọ́ tribunal tó ń lọ lọ́wọ́ àwọn kan sọ wípé ẹ rí i pé wọ́n ń fa ọ̀rọ̀ ọ̀hún wọ́n ń fa lọ síwájú bóbi ṣe ń fa síwájú bẹ́ẹ̀ náà làtìkù náà ń fa síwájú tí wọ́n sọ wípé àwọn ìwé ẹ̀rí kan bákan ló ṣe rí àwọn ìwé ẹ̀rí kan kò rí bẹ́ẹ̀ kódà aṣíwájú gangan fúnra ẹ sọ wípé ìgbà tó ń gba amẹ́ríkà òun ò níwà àbàjẹ́ kankan tó ń wù ń bẹ̀ ọwọ́ ń rèé ó mọ́ni nẹ́nẹ́nẹ́ bóyá torí èyí gangan lẹ́yìn ẹ̀rọ̀n Greenspan ló ṣe gbalé ẹjọ́ lọ wípé ẹ bá ń rìlíìsì ẹ̀ kálí gbogbo ayé ó lè rí ní tí ò yé àwọn èèyàn wípé kó lè yé gbogbo èèyàn ṣùgbọ́n wọ́n nílé ẹjọ́ ní kò sí tó jọmọ́ bẹ́ẹ̀ báwọn ò bá kàn tiẹ̀ wá firú information bẹ́ẹ̀ yẹn báwọn ò bá fi í ta wípé kì í sọdún yìí o kódà kì í sọdún tó ń bọ̀ ó di ọdún twenty twenty six tó bá ṣeé ṣe táwọn bá fẹ́ yọ̀ǹda ẹ̀ tó bá wu àwọn káwọn ó yọ̀ǹda ẹ̀ pé kì í ṣe ọdún yìí ìwé ìròyìn gẹ̀ẹ́sẹ̀ẹ̀tì olófin ta ẹ̀yin èèyàn kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ yìí iye ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ yìí tẹ́ ẹ̀ bá gbàgbé oríṣiríṣi ẹ̀sùn làwọn èèyàn fi ń kan ààrẹ Tinubu àìmọye àwọn kan ní lórílẹ̀‐èdè amẹ́ríkà pé kò lọ kìnnì kan kìnnì kan ẹ sáà kó gbogbo ẹ lọ tìrìbùnà tí gbogbo ẹ sáà ń gbára wọn tí gbogbo ẹ ń gbára wọn <laughs> ṣùgbọ́n àwọn FBI lórílẹ̀‐èdè amẹ́ríkà wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní ẹ wò ó tó bá jẹ́ pé lórí ìyẹn ni ẹ má wulẹ̀ yọ àwọn lẹ́nu gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààrẹ Tinubu ẹgbẹ́ tí ẹgbẹ́ kan àwọn ò lè yọ̀ǹda ẹ gbogbo information gbogbo rẹ́kọ̀ọ̀dù tó ní í ṣe pẹ̀lú ààrẹ Tinubu lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n láwọn ò lè yọ̀ǹda àyàfi tí ó bá di ọdún twenty twenty six tó bá wu àwọn ní o káwọn ó yọ̀ǹdẹ̀ kò sófin kan tó kàn ń pa fáwọn pé dandan káwọn ó yọ̀ǹdẹ̀ ẹ bá ẹ náà lè lọ sí people's gazette ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ sáàtì ẹ ẹ peoplesgazette.com ni ẹ rí ń bẹ gbàgàdà gbàgàdà ló wà ń bẹ yìí èyàn máa ń ṣíà ilé ẹ máa ń kọ́mẹ̀ǹtì ẹ gbọ́ kílẹ̀ yìí náà rí sí ní torílẹ̀-èdè amẹ́ríkà sọ o lórí wípé wọ́n fẹ́ mọ irú èèyàn wọ́n fẹ́ mọ rẹ́kọ̀d wọ́n fẹ́ mọ gbogbo bí aṣíwájú bọ́lá ahmed yẹn ààrẹ wa bó ṣe gbégbé ayé rẹ̀ nígbà tó wà lórílẹ̀‐èdè nàìjíríà <laughs> àbí tó wà lórílẹ̀‐èdè amẹ́ríkà ẹ má bínú jàre nígbà tí bàbá gbé orílẹ̀‐èdè amẹ́ríkà wọ́n ní wọ́n fẹ́ wo gbogbo record wọ́n fẹ́ mọ bó ṣe rí ẹ gbọ́ ṣé necessary ẹ gbọ́ tó bá ṣe necessary ẹ gbọ́ sọ yẹ kí orílẹ̀‐èdè amẹ́ríkà ò yọ̀ǹda ẹ̀ báyìí àbí kán má yọ̀ǹda ọ̀kẹ́dẹ̀ ti sọ báwọn ò lè yọ̀ǹda ẹ̀ àyàfi tó bá dọdún twenty twenty six ẹ wo gẹ́gẹ́ bí ìlérí táwa ṣe páàní jẹ́ kojú wa ó fọ́ a sì ní jẹ́ kí tiwa ó di sí gbogbo tó bá ń ṣẹlẹ̀ òun ló jẹ́ káwa mú ìròyìn wa fẹ́yìn èèyàn wa kẹ́yìn náà lè mọ bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri bẹ́ẹ̀ yìí ò bá ti wà á fọ́lọ̀ wa lórí Facebook ó yá ó yá ní wàrà ṣèṣà ẹ tètè ẹ lọ fọ́lọ̀ wa kẹ́ ẹ sì tan notification yín kẹ́ ẹ tàn án lẹ̀ kẹ́ ẹ bá lè mọ gbádùn gbogbo àwọn ìròyìn wa tá a mọ̀ mú wa lóòrèkóòrè bákan náà lórí YouTube à ń bẹ̀ ń bẹ̀ ẹ lọ fọ́lọ̀ wa o ẹ ẹ bá ti fọ́lọ̀ wa tán subscribe tán ẹ mọ́ gbàgbé láti tan notification yín kẹ́ ẹ tàn án lẹ̀ kó lè mọ notify yín anytime ṣù tàbá fi fídíò tuntun sórí ìkànnì wa ó yẹ ẹ ṣíà ẹ ẹ bá ń pín ẹ pín kó dọ́dọ̀ gbogbo àwọn èèyàn ẹ wò kò ní jù báyìí lọ lórí ọ̀rọ̀ ó ṣètò ní rẹ́kọ̀dù kò ṣètò ní rẹ́kọ̀dù ààrẹ Tinubu báwọn míì bá tún ṣe ń tẹ̀ wá lọ́wọ́ àtúkúkú tó máa mú wá fẹ̀yìn èèyàn wa ẹ wò ó bó ṣe ń lọ. Àràbà tẹlifíṣàn ni tẹlifíṣàn ni ó online tv tàráyé ń gbọ́ àràbà tẹlifíṣàn ni online tv táwọn ayé ń wo ẹ̀tún gbẹ̀kẹ̀ ń gbọ́ àràbà tẹlifíṣàn ni wọ́n gbọ́ káàkiri online tv tàráyé ń gbọ́ àràbà tẹlifíṣàn ni online tv online tv àwọn ayé ń wo